أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله wàbàràkàtùhù. <clears throat> Adá ọgbẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Táàtìgẹ̀ Ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéde àkùyàmà abẹ́lọ́ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí ààwẹ̀ Ramadan ṣe ń tẹ̀síwájú ọlọ́run jẹ́ ajẹ́ àwọn ọmọ àlùjànnà náà wá sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n bọ̀kún náà kò lọ́rùn wọn gbogbo ń bá ṣe bá fi dọ̀mọ ná ọmọ wọn jọ ṣẹlẹ̀ sí wa iṣẹ́ ọmọ àlùjá ńlá ọlọ́njọ́ ọ̀rọ̀ wa lọ́rùn járí ọ̀nà rẹ ní ìtẹ̀síwájú òní náà láparí àwọn àyà táwa ń bá a lọ abẹ́lọ̀ wọ̀nba tí a bá láǹfààní àti tú ọlọ́njọ́ wúlò fáwa táà ń ju àtẹ̀yìn ọmọ ìyá wa ń gbọ́. ọlọ́run ṣe ní hujjatun lana la alayna ọlọ́run ṣe ní àwùjáre dáadáa fún wa wọ́n ṣe ní ìbàlẹ́jọ́ gbogbo àwọn bá ń ṣàlàyé àwa bá ń ṣàlàyé náà ìlú ọ̀dà kéèyàn máa gbọ́ wáàsì ju kéèyàn máa ṣe tó o bá sọ àwọn tí pọ̀ àwọn màlẹ́kà táwọn àbútó ti sọ wọ́n jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run kó o tún gan jẹ́rìí ká tó wá sọ adájú iye òǹkà àwọn tí wọ́n tọ̀ àwọn náà ṣe kíni o wọn á jẹ́rìí àwọn àbẹ́ẹ̀ ní sí ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣíríkù ánà kó wọn là ó yẹ ká bẹ́ẹ̀ náà bí ọlọ́run jọ̀rọ̀ wọ́n dàbò ọ̀rọ̀ ẹbọ pẹ̀láwọn àlàyé díẹ̀ ìfẹsọpá láàyè púpọ̀ àlàyé díẹ̀ tá a ṣe lánàá ó tó ká jìnà síbẹ̀. nínú àwọn nǹkan tá a ti wá rí yẹjú láàrin ìjẹta sóní a ti ṣe ìkrọ́ọ̀ wàtẹ̀síbítù kúfúrì mànídà anna isa ibinu lọ aw anahu wàlìlá sẹ́ẹ̀dì gbogbo ẹni tó bá sọ pé jésù ọmọ ọlọ́run ni àbúrò lọ́lọ́run a ti fi rinlẹ̀ pé kèfèrí ló ń bọ̀ ẹ ń bá dẹ̀ lórí ẹ̀ téèyàn bá kú tó lóun gba islam ó bá ń kírun ó ń ṣe àṣàdúrà ńlá ìlà ìlàlà ó ń gbààwẹ̀ ó ń yọ zàkà ó ń lọ àjù ó dolórí ayé ayé nu ṣùgbọ́n téèyàn bẹ́ ẹ lè kú lórí ẹ̀ wà láì ẹgbẹ̀rún yàásín kú sọ́dọ̀ máa lù jẹ́ náà òun kú sófò. bákan náà a tún rí ìdìmú nínú àyà yìí gbogbo ẹni tó bá ń pọ̀ ọlọ́run ní mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ àtọ́lọ́run kéni ẹ̀mí mímọ́ káfírun mukuridun anilmila kẹfẹ́rí ló ń tọ̀ tí ó gbé bóde kúrò nínú Islam dẹ̀kù náà òun náà rà nù wọn. àtúnṣe ìfipá tù pọ́lọ́run ọba àlekè ọlá. ọ̀fẹ́ ikú ẹlẹ́sẹ̀ bí kò ṣe kó ṣe kí ni ó ronúpìwàdà lọ sọ́dọ̀ ọlọ́ ọlọ́run tó wá ń pè wá pé ẹ má kú sófò ẹ má kú lẹ́ni tí ó jìyà afàlàyé túbú náà ìlàlọ́ ìwà yasahu fi hù náà wàlláhu ghafurur rahim bí ìgbà tó lọ́wọ́ bá tó wá ń dọ́gbọ́n fi àgbé ọ̀gbọ́n lọ kú báyìí wà láìpẹ́ ọba kú tọ́wọ́ mi bá bọ̀ à à ọ̀jẹ̀ ìyá ọlọ́ọ̀ni ṣe wọ́n ní ronú pìwàdà irú ayá yìí ta ní ọba ní sọ gbogbo pásọ ayé gbogbo àwọn mùsùlùmí tí yọ lọ sọ́ọ̀sì gbogbo àwọn àáfàá ẹnu ń já wáyà táwọn náà ń sọ bọ́lọ̀ nǹkan náà lájọ ń sìn pé ẹnìkankan ẹnu rẹ̀ ọ̀gbà bó ní kírísítẹ́nì ọ̀wọ̀ náà ẹnu ti wá gbà téèyàn bá kú àṣọ ẹni tí láyé o ẹni tó bá kú tó ń pe Jésù lọ́lọ́run ẹni tó bá kú lórí ipò ń pe Jésù lọ́mọ Ọlọ́run ẹni tó bá kú lórí mẹ́ta lọ́kan wà láì ọ̀rà nù náà ni èmi kí mo sọ bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ hundred percent ọlọ́run bá mi ò lè parọ́ èmi ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ ni wà láì ọ̀dà mi lójú téèyàn bá kú sórí pẹ́sẹ́ǹtì tí ń pe jésù lọ́lọ́run jésù náà takò wọ́n àfẹ́ ẹnu jáwáyà dé ẹnu àfẹ́ ẹnu mùsùlùmí kan gbà pé kírísítẹ́nì ọwọ́ alẹ́ tó bá kú là ń sọ kírísítẹ́nì tó wà láyé ẹnu wa ò gba àgírídì ṣùgbẹ́ni tó wà láyé náà tó dúró lórí ìlànà àrùn ṣé ká sí ó kú sórí ẹ̀mí ṣe bá mọ̀ sọ fún ni kórí àrùn lọ wà ìwọ́n ní àmọ́ sọ fún wọn kórí àrùn wọn wà pẹ́nu ẹnìkan ò gba àní gbogbo ẹ̀ tó bá pe Jésù lọ́lọ́run ó ń pe Jésù lọ́mọ Ọlọ́run ó ní mẹ́ta lọ́kàn lọ́lọ́run gbogbo tí mo sọ ìtẹ́ ẹ bá ti yọ kú kò sí christianity mà jẹ́mọ̀ ìdúrà ní ìfún tẹ́ ẹ bá ti ní jésù èso ọlọ́run jésù èso ọmọ ọlọ́run kò sí mẹ́ta lọ́kàn ọ̀yá kí ló kù wà nù christianity ìpìlẹ̀ nù ẹ ń bá ilé kú lórí àwọn nǹkan mẹ́ta yìí jésù lọ́lọ́run ọmọ ọlọ́run ni jésù ọlọ́run mẹ́ta ní ilẹ̀ ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ àpapọ̀ sínú ọlọ́run kan gbogbo ẹ̀ tó bá wí kó bora já rándanrandanran yìí tọ́bẹ̀ ilé kú yọ̀ọ̀rọ̀ àwọn ọ̀nà yóò fi iná rí jà á ná mọ́ kán lè lè nà fi hàn ọlọ́run mọ̀jọ̀rọ̀ wọn dà gbogbo ẹni tó bá wà ń bẹ láyé èèyàn ni wọ́n á nífẹ̀ẹ́ wọn bàbá wa ló ń ṣe bẹ́ẹ̀ màmá wa ni ẹ̀yin ọmọ ẹlú adam ẹlú ẹ̀kọ́ pẹ̀ládùá aládàbùwàdùá ẹlú ẹ̀kọ́ pẹ̀lú pẹ́rẹ́ǹtì yín ẹ jẹ́ kó rí wa síláàmù lára yín ẹ̀tún wá máa ṣàdúà torí pé tóbi yín béèrè kú ẹ gbọ́dọ̀ ṣàdúà fún o ọba kú lórí pé Jesus is love no controversy Jesus is the son of love So glory God of Father, Mother, and Holy Spirit. Ah, kò sí gbogbo sàárà tẹ́lẹ̀ ṣẹ́gun lẹ́yìn. Bàbá ìyá yín ẹ̀gbọ́n àbúrò àná ọ̀rẹ́ ọmọ ojúlùmọ̀ ẹ̀gbọ́n àbúrò iye kan gbogbo ẹni tó rí ọjẹ́ ó ṣòfò ayérayé lò kò sátúnṣe ọlọ́run ìjọ̀rọ̀ wà ó lè. Ìyẹn lọ́lọ́run ọba ṣe ń sọ pé àfàlà àyà tó ń gún náà ìlàlọ́ọ̀yì wáyé ṣẹ́gun fi rúùmù náà ọlọ́run ní sí wọn ò ronú kú àdáyé ṣé wọn ní túbá lọ sọ́dọ̀ àwa ọlọ́run wàyẹ́ sẹ́kù fi rú náà wú kán máa ṣe astaghfirullah astaghfirullah ó kéré jù kán máa ṣe seventy àbọ̀gọ́rùn-ún one hundred gẹ́gẹ́ bó ṣe wà ní àdéhìí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àyà seventy five ọlọ́run bá wá ń sọ̀rọ̀ lọ mọ́límọ̀sí òbínú mọ́ríyámà ìlà rasulun qad khalat min qablihi rusul wa ummuhu siddiqa kana ya'kulani at-ta'am unzuru kayfa nubayyinu lahumul ayati thumma unzur anna yufakun. aya seventy five làdé yìí àwọn ọ̀rọ̀ ńlá àwọn ọ̀rọ̀ ńlá ìlọlọ́run ọba tó ń sọ ọlọ́run ọba ní màlìmọ́síhù sẹ́wàá máa jésù tèmi ọlọ́run lọ ni màlìmọ́síhù bínú mọ́ríyámà sí jésù tó níyà tí ó ní bàbá ọmọ mary lẹ wá ń pè lọ́mọ ọlọ́run ẹ̀sìn àgbọ̀ báyìí màlìmọ̀síhù abẹ́ ẹ̀mọ jésù ni ọmọ mi rí ọlọ́run bá ní kí ànábì wa ayíṣá bá ní kẹ́yàwó amáríyámù mo sọ̀tàn bó ṣe bí jésù díẹ̀ briefly látara pọ́jọ́bìn ọkùnrin kankan ò rí òwò nínú obìnrin tó yẹ kẹ́yìn obìnrin ọjọ́ ìyá wa mọ́ríyámà wà ń bẹ ìyá wa aisha wà ń bẹ ìyá wa aisha máa fi pa òjò lẹ́yìn àmì ọkùnrin kankan ò rí òòrùn obìnrin tọ́lọ̀wọ̀n bá ní kí ọkọ rẹ̀ ó tètè sẹ́gbẹ́ ọlọ́mọ mádàwó wà èèyàn wọlé ọkọ ní age twenty one nígbà òkú ọmọ thirty one ọkọ rẹ̀ jẹ̀mọ́ ṣé kọ́ dálé mo yóò lọ kọ̀ mí nígbà tí ìwọ menopause kódà bó tó wọ menopause náà ṣẹ̀rí àyàwó ọmọ sàlámà níjọ́ tó fi ànàbí àsàlà ó ti wọ menopause tó dípàrà tó sọ nìyẹn pé mo ti dàgbà ń lé bí mama mo sì máa ń jowú ànàbí dẹ̀ ni o mọ̀ wọ̀rí àwọn ọmọ rẹ̀ àádọ́mọ wa máa tọ́jú owó tó ń jẹ abẹ náà ànàbí dẹ̀ fẹ́ kódà obìnrin tí ò tún lè gbé ọmọ menopause ó tún lè di ọkọ ẹlọ́wọ́ àwọn obìnrin tó ń dá sexual harassment harassment tí o ní pẹ̀lú sex ìyẹpẹrẹ relegation disgrace humiliation wọ́n máa ń yẹpẹrẹ wọn obìnrin ọ̀gbọ́dọ̀ máa dáwà òní lápọ̀nlé tó tó nǹkan lásán sọ fẹ́yìn obìnrin yìí tẹ́ bá ní wá níta iṣu díẹ̀ díẹ̀ máa fi làákàyè kan níjọ́ tẹ́ ẹ bá wà lọ́tọ̀ọ̀tọ̀ orí ẹ̀yìn méjèèjì ó pè é. ìwọ́n bá ọjà àfa àkódà kò rí ìyàwó mi fẹ́ orí ìlú òpèpè ìyàwó mi lè mọ́ dàbí ìyàwó rẹ̀ tó lé lọ ayé rẹ̀ wà dábò yóò polúkú musu ọ̀fẹ́ gbà padà ó ti late àìmọye ẹ̀tọ́ létí gbọ́ wá ń sìn ọ̀fẹ́ ìyàwó padà ìyàwó tó ti fò nìyẹn. ìyá wa àtẹnudọ bí àwòrán àyàhà ọlọ́ọ̀bá ní àlàáfíà ọlọ́ọ̀kọ́ máa bá ìyá wa yìí òun ló bí Jésù ìtí òjò ní bàbá mo sọ ṣáájú lánàá àbí ìjẹta ọlọ́run wá ní sẹ́ ẹ̀mọ́ Jésù ní ẹ̀ẹ̀mọ́ ẹ̀sìn wá ń pè lọ́lọ́run ẹ̀sìn ń pè ní mẹ́ta lọ́kan ẹ̀sìn ń pè lọ́mọ ọlọ́run malmasihu ibùnú mariama illa rọ̀ṣùlù ọlọ́ọ̀ni jésù ọ̀kan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ọ̀kan nínú àwọn tá a ní o ẹ̀jẹ̀ afa lọ́nà méjì alákọ̀ọ́kọ́ malmasihu bínú mariama ilà rọ̀ṣùlù ọ̀dẹ̀kọ́lá tìmí ń kọ́bílì rọ̀ṣùlù wà ó mú òun sì di ikọ̀ sẹ́rí jésù rọ̀súlùn mọ̀hímún ahadu ulila azmi mina rusuli ìtumọ̀ àkọ́kọ́ ni pé òjíṣẹ́ pàtàkì kan ni important figure important personality àwọn VIP very important prophet p ibẹ̀rún ẹ má tún sí person VIP very important prophet àwọn tá a lè pè ní gbogbo òjíṣẹ́ ọlọ́run ló important àwọn márùn kan wá ń bẹ very important àwọn náà máa ń pè ní resolute prophet kí náà máa ń pè wọ́n o they were very resolute when it comes to Allah wọ́n ní pẹ̀lú ẹ̀mí wọ́n dúró déédéé they were very steadfast sẹ́ẹ̀rí tójú àwọn ànábì yìí rí ọlọ́mọdé mi àti yín ó ní twenty percent yẹn táwa bá rí díẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó di pèfè rí o ẹlòmí ò rí tó tó fáìfò ó ti dẹ̀gbí ògbò ni ó ti lọ join cult ó ti lọ ń wẹrí lódò ó ti ń jẹ àṣejẹ ibi ẹlòmí tó wá bọ̀ débi ìgbà tí ọ̀mọ̀wé wọ́n á wá lọ glasses wọ́n ó làṣejẹun sẹ́wọ̀n pé wọ́n sàn wá nǹkan tí wọ́n pàtàkì àṣejẹ onígbò bó ṣe ń jẹ ìgbò ó tún kó bá kídìnrín rẹ̀ wọ́n lọ ti dá àwọn náà ti ó ti dọ́kùnrin ìlà ó ti dọ́kùnrin ńgbọ̀ bá ní kidney problem àwọn àwọn jẹ onígbò àwọn àfáàlẹ́ torí pé they are ignoramuses wọn ò ń pa science àwọn sàwọn òkè wọn wà ní ah, alájà àlọ ìbò tó bó ṣe bá àwọn àṣejẹ onígbò ọlọ́run ní jẹ́ ẹjẹ́ àṣejẹ oníkòrò ń fò òpin àṣejẹ ọlọ́pọ̀lọpọ̀ ńkọ̀ àṣejẹ oníkọ̀ olóyún ìtọ̀ olóyún oníwòkúmu rẹ́sò pàwá tù olóyún ní ọkọ̀ ìtọ̀ olóyún ni wọ́n fi ṣe àṣejẹ fún un sọ máa ṣe jẹ́ ọlọ́gà ọ̀gà chameleon tú tí bìlá tọ́lábí túhú ní bìlá sábábí tòmìdé lólẹ́ àjá yíbàbí tẹkùnrin ìgbìmọ̀ bàúdà ní tó jìnà wọ́n fẹ́ súnmọ́ wọ́n fẹ́ súnmọ́ kó lè tètè wọ́n fẹ́ tètè dolówó kó lè kú sófò àṣejẹ́ ọlọ́gà wọ́n bá gbé wá pé ibi kìnnìkan tọlọka ibi ọ̀gá bá ká sí lórí ẹ̀ máa ti wá ba ìwọ́dọ̀ká àìmọ̀kan pọ̀ ní orí. àwọn ànábì ọlọ́run tá ní ọ̀kan nínú wọn nínú bí lọ Ìsá alayhi salatu wassalam ọlọ́run ní Jésù kí àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá ẹ̀ mọ́ o kọjẹ́ nǹkan kan ju rọ̀ṣúlò àṣẹ ànábì pàtàkì ọ̀kan nínú àwọn márùn tí wọ́n lóore jù kódà wọ́n lóore ju jìbìrí ìlú lọ ọlọ́wọ́ bá rán jìbìrí ìlú sáwọn màláìka nínú gbogbo màláìka ọ̀gá mi jìbìrí ìlú nínú gbogbo ànábì ọlọ́run ọ̀gá lànábì wa Muhammad sallallahu alaihi wa sallam akẹ́yìndé gbẹ̀gbà ṣùgbọ́n ní gbogbo ànábì ọlọ́run márùn lórí jù ulul azmi Nuhun wa Khalilun kilahuma wa Musa wa Isa wa nabiyyu Muhammadu alayhi salam ara wọn ni Jésù yìí téèyàn bá lọ ka ìtàn Jésù lọ́dọ̀ àwọn àfa olódodo èyí ó máa sọkún tẹ́ ẹ bá lọ wo bọ́lọ̀ ń ṣe la Jésù à pọ̀ wọ́n fẹ́ pa lóòótọ́ wọ́n fẹ́ kàn má gbélé wọ́n rí achieve wọ́n rí ṣe ni ṣùgbọ́n torí kólódò làwọn christians wọn farabalẹ̀ àwọn àyàtọ̀ wà lọ báyìí gan ó wà contradictory tẹ́ ẹ bá lọ wo ìwé tí amẹ́dídà kọ was Jesus crucified ṣé wọ́n kan Jésù má gbélé báyìbù gan òfin rinlẹ̀ ọ́ takora wọn àwọn mélòó náà wà bẹ́ẹ̀ méjìlá mọ́kànlá mẹ́wàá ẹnìkan ni wọ́n kan ẹnìkan kọ́ ni wọ́n kan Jésù kọ́ ni wọ́n kan ọmọ ẹ̀yìn ẹ̀ ni wọ́n kan wàláì wọn kan Jésù ọlọ́run ló dẹ̀ sọ pé wà máa kọ́ta lúlù wà máa sọ́là lúlù wà láàkín ṣùgbọ́n àdàwọ̀ ọlọ́run ni wọ́n pa á. wọn kàn ajé wọn lójú ọmọ tó kéré tó kéjì dàda lúkú ẹ̀ bàlá jẹ́ ó sì dàrú wọn lójú ìjọba ó ṣe kí ni ó dàrú àwọn wàhálà táwọn ànábì yìí kan wọ́n dẹ̀ dùn déédéé wá fún wọn ní ọlá náà fi wà náà làwọn gbogbo ọlátọ̀ ọba ní wàhálà ìtọ́ba wà lùdà náà oṣù sòfò ayérayé wàhálà olórí ikú ni ọ ọlọ́run gbogbo ọlátà náà ọlọ́run máa fún wa fún wa lọ́lá láyé ọlá dáadáa ọlá àlàní inú sàárè ọlọ́run jẹ́ ní ọlá N'íjọba bá ọ̀kan ní nàbí ìlú lọ́ọ̀ ìsá jésù ò tí ì kú lódodo ọ̀ ń padà bọ̀ tọ́ba padà wá nọmba one ọ̀fẹ́ wá kú naturally nọmba two kò ní í wá níwá ànábì ọlọ́run mọ́ torí pé lẹ́yìn ànábì wa mọ́ sàṣàlà ọ̀sán ànábì mọ́ nọmba tírì òun kọ́ ló máa líìdì òun jọ́nà máa dì í ló máa líìdì o ó kọ máa dí ọmọ jẹ́ Muhammad bọ́nà Abdullah àbí kó máa jẹ́ Ahamadu bọ́nà Abdullah tí Jésù bá jànà bí ọlọ́run òun lọ́yẹ kó líìdì o yóò tò lẹ́yìn ọmọlẹ́yìn ànábì wọn mọ́nà sọ́la àwọn kan náà mùsùlùmí wọ́n sórí ibùlá relé àwọn ní gulama làwọn gbàgbọ́ àwọn jama gulama wọ́n ṣe mistake máa tọ́lọ̀ ń sọ èsè gulam ahmed máa di òpin ayé ló máa wá mùsùlùmí dáadáa ni ìmáàmù náàdì ló ìmáàmù onídéédé ni ọmọlẹ́yìn ànábì ni kùránì àti súnà ni ọmọ lò tí jésù bá padà wá gbogbo crosses àgbélébù ó máa destroy rẹ̀ ọkùnrin olórí ibu kan wá ń bẹ sẹ́ẹ̀m ọkùnrin olórí ibu yẹn tí ń bọ̀ lópin ayé masihu dajjal ẹ máa wo alimasihu yẹ́kítúlù masiha masala kan tó nìyẹn ìdí tí ànábì wa Ìsá fi jẹ́ alimasihu sẹ́ẹ̀rí masihu dajjali kàdáàbù ni. bàbá ńlá ni a blatant liar yóò pè rẹ̀ lọ́lọ́ wọ́n ti kọ́ síwájú orí rẹ̀ káàfù fáàfù rọ̀ kúfúrù àbí kàfárà eléyìí ti di gẹ̀gẹ̀rí wọn ẹ má gbàgbọ́ tàbí kúfúrù eléyìí ìkọtọ́lọ́ níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ o iná máa ń nánú fítínà tán fàlà tẹ́kí ẹ má sùn owó mọ̀síwù dàjáàlì olórí ibu ni ọlọ́run ẹ̀jẹ̀ ọba wa láyé o torí pé tó bá bá láyé àpàlẹ́ àdánwò ni o ẹlòmíì ó do lórí ibu látara mọ̀síwù dàjáàlì tó sì dàbí pé ká ní mọ̀síwù ọba bá láyé bọ́yé olórí ni ọba jẹ́ anábì Ìsá ni ó padà pa mọ̀síwù yóò pa nípa kópa ìbò ni ó pa sí gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ náà àbí ṣùgbọ́n yẹ ni tọ́píìkì mo ń sọ tó fi jẹ́ kan nínú àwọn ànábì ọlọ́run márùn ni màlìmọ̀síhù bínú máríyámà ìlà rasulun qad khalat min qablihi rusul ọlọ́run ó ti pàtàkì ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run márùn tọ́lọ̀ ń sí wọn tí wọ́n ní ipa lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀dá ìtumọ̀ kejì ìlàrọ̀ sùlọ kọjíkọ̀ láti rí kọbílì ìrúsùn ẹ̀rí ànábì ìwà Ìsá àléìsọ́látù àsálà ọ̀kan nínú àwọn tọ́lọ́hun ọba fi sẹ́rán àwọn tọ́lọ́hun ọba dáàkọ̀ wọn nínú Kùránì wọ́n jẹ́ 25 ọ̀nbẹ nínú wọn míníhù ọlọ́run ti lọ bẹ́ nù wọn àwọn tọ́já sí pé a sọ̀tàn wọn wà míníhù máa ń lámú náà kù ṣoṣo àlẹ́ ìka wà ká lámà lọ́ òmùrọ̀sá tẹ́kìlì ìmọ̀ ọ̀bẹ nù àwọn ànábì ọlọ́run ó gbé tán àwọn wá tí ó asọ́kànnù àwọn ànábì ọlọ́run bá gbé sẹ́rán pé kán wá ṣiṣẹ́ kán wá sọ tọlọ́run ọba àlekè ọlá ni ìyẹn nìkan tó kọ́ àáfàá ni wàá nà wú abidun mí ní ìbádìláyì wàrùsùlùm mí ń rúsùlì yìí kìrámì àlẹ́rú ọlọ́run ni jésù kìí sọmọ ọlọ́run ní táwọn kírísítẹ́nì fẹ́ gbọ́nu wàláì ẹrú ọlọ́run ni jésù wàláì òjíṣẹ́ ọlọ́run ni jésù tàlọ́ì jésù èso ọmọ ọlọ́run bìláì jésù èso ọlọ́run kí wàá ní jésù ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kèwàá sòjíṣẹ́ lásán ọ̀kan nínú àwọn twenty five tó kọ wọ́n wà nínú kùránì ọ̀kan nínú àwọn márùn tí wọ́n gbà pé ulu laasmi the resolute and steadfast prophets torí náà àwa mùsùlùmí ò ní problem o bí mo ṣe ń dákọ jésù láti jẹta kí ni mò ń wí jọmọ àléyìn sọláàtù àwọn kírísítẹ́nì ni wọ́n máa ní problem lọ́dọ̀ ọlọ́run wọ́n á ní problem. èmi dákọ jésù mò ń ṣe alẹ́ ìsàlá ọlọ́jọ́ dá fún jésù ọlọ́jẹ́ kí adé jésù ló ń dọ̀ gbèdé ọlọ́jẹ́ kìsì jésù ọlọ́jẹ́ ìdìmọ̀ jésù ọlọ́jẹ́ wà pẹ̀lú jésù wà láyà àgùntàn náà jésù lọ. ẹ̀yin kiri yóò lẹ ní problem ìwọ ò ṣe ṣàdúrà fún anábìwá muhammadu sallallahu alayhi wa sallam ṣèbí kan ló ń ṣe rádaràda lórí Facebook yẹn tó ń bá nàbí wa tó o bá rà àfa tó bú Jésù olórí búni ó ṣe bú Jésù èmi ò lè bú Jésù ẹni Ọlọ́run ní Jésù ànábì Ọlọ́run èmi nífẹ̀ẹ́ Jésù wàhálà ìkọ́ mi ó dùn kì í dìmọ̀ Jésù làlùjá náà tọ́lọ̀ ń bèrè ní ìdìmọ̀ Jésù tèmi ti dà ọmọ náà ò lè dìmọ̀ Jésù gbogbo àwọn tí ń pariwo pásọ àwọn onídàmẹ́wàá yìí wàhálà ìwọ̀n ní ìdìmọ̀ Jésù tàlá ìwọ̀n àníwọ̀ jésù lọ́wọ́ jésù ọ̀dọ́ àwọn. jama sẹ́mi tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ inú òkúra. tọ́ba wá di dọ́ọ̀gbẹ́ndé wọ́n máa wá bí jésù àántakùlítàlí náà sí ìrẹ́ jésù alẹ́ ìsàlámù tó ṣàdúrà fún. ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn pé ìtẹ́kìdú ní wà ó ní àyìnlá àìní ní dù nílá tí wọ́n ló ní kán mú wa àtìyá rẹ̀ mérì lọ́lọ́ jésù oníwọ̀ lọ wà lẹ́yìn ètò rẹ̀ bí èrò rí gbé orí mi ò sí bẹ́ẹ̀ à èmi èmi bọ́ nkóńtù kúlítù fàkọ́dí àríkóta nkóńtù kúlítù àkọ́dé alimota táàlámù máa fi nafsi wàlá àlámù máa fi nafsi. ìwọ ọlọ́run ti bá wíbẹ̀ ìwọ náà mọ̀ ọmọ gbé wíbẹ̀ ìwọ ọmọ ti ń bẹ lẹ́mìí mi èmi ọmọ ti ń bẹ lẹ́mìí mi. àdánwò kan wà ṣẹlẹ̀ ìjọ náà jàmọ́ ṣẹlẹ̀ ẹ máa wo jésù ọwọ́ à ń sọ pé ìwọ ọlọ́run ọba ètò àbíbí wo fàyínà òun ọ̀yìn bàá dùkà àwọn tó láwọn ìṣẹ̀rú ọlọ́run jésù tẹ wá gbèlè ọmọ ọlọ́run àbí ọlọ́run yóò wá tako ìwọ ọlọ́run ọba èmi ò sọ bẹ́ẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ ìwọ gan mọ̀ pé ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ nígbà tí yẹn bá ti mọ nǹkan ọwọ́ ń fi yàn tako àwọn tó ti mọ̀ kọ́ta rẹ̀ tọ́lẹ́ bá pe jésù lọ́lọ́ ọ̀tá jésù ẹ bá pe jésù lọ́mọ ọlọ́run ọ̀tá jésù ẹ bá pe jésù ní mẹ́ta lọ́kàn ọ̀tá jésù àwọn ọ̀rẹ́ jésù jésù ọwọ́ àwọ́ọ̀kì ìyà fún wọn ìyà one plus one plus one kò ní jẹ́ one man jọ́nà jésù ní wọ ọlọ́run tó adíníhùn fáínà wọn ìbá àdókà tó ọba jẹ wọn ń yà ẹrú rẹ ni wọn jẹmọ kí jésù gbé wọn wà láì ọlọ́run jẹ wọn yà jọmọ lọ́lọ́run ṣe ń sọ́nù àwọn àyà tá à ń tu làkọ̀dé káfàrà wọ́n ti di kẹfẹ́. ọlọ́wọ́ ní sórí jésù yìí òjíṣẹ́ kan ni nínú àwọn òjíṣẹ́ tó ti lọ agbésẹ́ ọlọ́run ọba fún wáhùn mòhùn ṣe dé kan ṣe wá rí ìyá rẹ̀ ṣe dé kan ẹjọ́ ẹ ṣàkíyèsí lárúbáwá yìí ṣe dé kan jàmbá tí mo gbé o sìdékọ̀ dáàlì yẹn ní ṣẹ́dá ọkùnrin ní máa ń jẹ́ sìdí mùbálágà ni nínú ìjọ wa yìí a ní sìdí a dẹ̀ ní sìdíkọ̀ wọ́n ní sìdíkù lè ó mọ̀ àbúrúbákiri ta ló kó yẹ yẹ jẹ́ mọ́ ẹ gbọ́ mi yé mi oyè ńlá ni wùláyíká lẹ́dínà ni àmọ̀ lọ́wọ́ lè mínà nàbí yìí náà wà sí tèké náà wà ṣùwádà wà sọ́lẹ̀hìn wà hásùnà wùláyíká rọ̀fíìkọ̀ àwọn kan ní sìdìkì wọ́n pọ̀ àwọn wo ni sìdìkù ni alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ dídò ẹlẹ́kejì ànábì ìtọ́ ọlọ́run rán sí wọn wọ́n gbàgbọ́ dídò ẹlẹ́kẹta wọ́n ran tọ́ ọlọ́run lọ́wọ́ gidigidi ìròyìn yìí gbogbo ayé kọ́ ló nílà nínú ìjọ tiwa ta ni sìdíkù lìwúmà àbúbákiri àbúbákiri gbọ́lọ́wọ́ adúgbò gbọ́lọ́wọ́ gbọ́ ṣèṣe ìdánwò kan fa sáàrin inú one b wà láìmọ́ parọ́ gbogbo owó tí ń bẹ lákàntì ẹ̀ ọ̀tẹ̀ transfer rẹ̀ sákàntì MSSN Lee City University wọ́n fowó rẹ̀ ṣe tọ́rù for the rest of Ramadan ọlọ́run ó ṣe mí àbá ìkọ́kọ́ lẹ́rìn ó lulẹ̀ kí làbá wa dájú ẹ̀sìn máa sẹ́yìn owó lánàá owó tí máa gbà wẹ̀ tán ìmọ̀ ni mi ò gbé ẹ̀ ní mọ́ ní àbá àdàkùnmọ̀lá ẹ̀ ní mọ́ ní ẹ gbà pọ́lọ́ lè sùn mí lọ́la ẹ gbà wàláì Abubakar máa ṣe bẹ́ẹ̀ gbogbo dúkìá rẹ̀ yọ̀ọ́ dẹ̀nà fọlọ́ sí àmọ́ pé ibi tó le dé Umaru bá a ṣe competition lọ́dí àlọ́ àná ọlọ́ọ̀bá ní kẹ́ gbogbo wọn ọwọ́ àdìtọ́ Umaru wa yọ kẹlẹkẹlẹ bí a ọwọ́ mi bà lónìí he never won Abubakar òun ènìyàn láyé ànábì bá tó ní tọ́lọ́ ya kúmọ́lù ya sáré lọlé à òdùgbẹ́ mo ní nǹkan lé lónìí kúmọ́lù bá kó fifty percent ìdajì ní sùn sẹ́ẹ̀fẹ́ tó kó fifty lẹ́jẹ̀ mọ́ ó ní mọ́ni àbí ó ní mọ́ni ọkàn mi ní gbogbo àwa tá a jókòó ní mọ́sálásí ọ̀sẹ̀ tó ní mọ́ni ẹ̀nu wa wàláì àwọn ni wọ́n gbà pé ọlọ́run ó tún ṣe yìí ṣùgbọ́n ìmọ̀lẹ̀ tó wà ní pé tí ń bá kó lẹ̀ tó fẹ́ rí mi. Abubakar kò gbogbo tó nílẹ̀ ọlọ́sìn àbí jù Rashid ìwọ náà ló yí máa Ramadan yìí àwọn èèyàn lánàá wà wọn níbi táwọn èsì ìwọ náà kò tiẹ̀ ìwọ náà kò ìwọ náà ní problem ó ní ìmánì Rashidi ọmọ àṣì àní okó fifty lẹ̀ ló ìmánì wọn rò jama nǹkan ṣe wá ìyá anábì Ìsá òun lọ gba kù yẹn lọ́dọ̀ àwọn òbí wàhùnmọ̀hù ṣèdè ọkọ̀ wàhùnmọ̀hù afọwọ́ ibùdókẹ́ bíi wọ́n ní wàhùnmọ̀hù mọ́mínà tó bìí mùsọ́díkọ̀ tó ń làwú wàhádá àálá على ha fàdálà aláàánà aláìsàt bínà bíjà kàmá zàìmàwú ibnu hasmi wà gẹ́rù á masala mi làáfà wọlé o ṣe ń sáré wọlé irú tí mo sọ tán pa àbúbákiri kéèyàn tó lè jẹ́ sí kíkì àbí sì fi pọ̀ mo ní yóò nígbàgbọ́ tó jìnnà nínú ta ni ànábì tọ́lọ́run sẹ́wọ̀n pé yàrá mọ́rí àmọ̀ ló bí Jésù àáfà àwọn inú kẹfìrì ni wọ́n ka ọ̀rọ̀ wọn yìí wọ́n lára tó ti jẹ́ sì fi pọ̀ ìyá nígbàgbọ́ tó jìnnà pé ọmọ mi inside ànábì ọlọ́run ìwọ ọ̀yà ah, àwọn èyí student là ń bá sọ̀rọ̀ irú àyà yìí náà wúlò tá a bá ń bá àwọn òbí sọ̀rọ̀ òbí mi ọlọ́ba àfọ̀rún kẹ́ bàbá bàbá tèmi ẹsẹ̀ sì o ṣùgbọ́n bàbá mi nígbàgbọ́ nínú Kùránì àti súnà tí èmi Rashid ọmọ aṣíwò tí mo jọ mẹ́ tí mo bíríjì bàbá mi nígbàgbọ́ ọ̀nú ẹ̀ mi ìfẹ́ sọ pé hundred percent tèmi náà má tó kọjá ẹnu àlà mo lè bàbá mi nígbàgbọ́ ọ̀nú súnà tí mo bíríjì over eighty percent bàbá mi nígbàgbọ́ ọ̀nú ẹ̀ débi pé nọmba one èmi ni mò ń gbáàyàn sínú ilé bàbá mi àti ṣọ́ọ̀bù ẹ̀yìn mọ́lẹ̀ bàbá mi là yàrá mẹ́jọ ń sálẹ̀ yàrá mẹ́jọ lókè ṣọ́ọ̀bù mẹ́ta wájú èmi ni mò ń gbáàyàn sínú ilé àdẹ̀gbà kírísítẹ́nì mẹ́ta lọ́kan àwọn ògbárí sínú ilé jésù lolúwa àgbárí sínú ilé àwọn mùsùlùmí òdodo tí máa ń kírun àwọn ẹlẹ́à àwọn àáfàá súnà àwọn tí ń lò jáàbù àtàwọn mùsùlùmí tí wọ́n ń kírun dáadáa àwọn làwọn ń gbà nílé bàbá mi látòjú ayé wọn dólé tí mò ń sọ̀rọ̀ yìí tá a bá fẹ́ gbá yàn lé ẹ lọ rí stars a fẹ́ gbá yàn ṣọ́ọ̀bù ẹ lọ rí stars táàgì stars wọn èmi tí mo jókòó yìí etí bàbá mi fi lílẹ̀ lójú ayé ó di mélòó ó di mélòó méní ẹlẹ́kẹ̀ẹ́dì mọ́sálásí bẹ́ẹ̀ ló lé wa bàbá mi ọgbà kí n kó lọ ọ̀tá ó ní ìgbọ́dọ̀ kó ládùúgbò èmi ni mò ń kírun lónìí máa o máa ṣe àwọn àbúrò wa bàbá wa tó rìn ní tiwọn máa mú wọn lọ lànà súnà rẹ o máa mú wọn lọ lànà kíni yìí bá fọwọ́ bàbá mi àti gbogbo òkú mùsùlùmí bá fọwọ́ ìyá mi náà tọ́lá wọn náà kọ́ wa lọ́wọ́ gan lónìí tí wọ́n sọ̀rọ̀ mi gbà á. nínú bàbá mi lásán ẹlẹ́yà márùn tó gbojú wà bẹ́ẹ̀ àwọn ọkọ ẹlẹ́yà ní ìṣẹ́yọ kan ọmọ ọmọ gan tó jẹ́ lẹ́yà ọlọ́run máa bá ń kó àwọn ládáadáa fáwọn òbí nínú sáré àwọn aráwọ̀ bàbá kan nígbà táwa náà bẹ̀rẹ̀ sún náà wọ́n bá gbógun tọ ọmọ wọn ọ̀rọ̀ wọn dàrú lórí tí wọ́n sọ̀rọ̀ ah ṣòkòtò dáwọn fòókè ó ní máa dọ̀bálẹ̀ fún mi Ah, ìwọ náà ní máa jẹun olóògùn àwọn tí máa dá wà láàlẹ́ Yorùbá náà ó ní máa jẹun jẹ Christmas ẹ mọ̀ wá wọṣọ dúdú bàbá tiwa ògbógun tiwa bàbá tiwa ò tó máa proud pé èmi tẹ̀ ń wò yìí ọkọ̀ ẹlẹ́ àlẹ́ mi náà tọ́lá àwọn ọmọ mi ọkọ̀ ẹlẹ́ àlẹ́ àwọn ọmọ mi ló ní ẹlẹ́ àlẹ́ mo tún gbà àwọn ẹlẹ́ àsínú ilé yìí bàbá mi ò tó fáwọn ẹlẹ́ àlẹ́ gùn àwọn ẹlẹ́ àwọn tó wá jẹun ọ̀fẹ́ nínú ilé bàbá mi sọ́rọ́ ìdá ìjókòó iná ẹ̀yin náà ó di bàbá ìmí ìlọyìn alákọ̀wé ni yín ẹ̀yin ìsáfà mi àwọn ọmọ yín lè kéwù jù yín lọ ntẹ̀yìn ọmọ lónìí ìwọ lè jẹ́ engineer o lè jẹ́ pharmacist mọ́là gidi òfò níjọ́ tọmọ rẹ bá mọ pé pé dájú hàn aláìní láìkẹ kò dá bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn súnà rè ah, àwa náà lámì ẹ lọ tó bàbá àtìmí àmọ́ sọ bẹ́ẹ̀ àwa náà lámì ẹ lọ tó ọyá kí lọ́lọ́ tó fẹ́ bí eléyìí tọ́lọ́ ń fẹ́ rè ṣé tọ́lọ́ ń fẹ́ nù àtìgbọ́ bí ẹsẹ̀ máa pẹ́ jáka ayẹ́rẹ́ àti gbọ́ bí ẹsẹ̀ máa ṣe náà fìlòkùnrin ẹ̀ ti gbọ́ ẹ nídìí kẹ́ ẹ máa tàjẹ́ ẹlẹ́tẹ̀ bá ṣàdúrà àti gbọ́ ẹ nídìí kẹ́ ẹ rògbò kẹ́ ẹ fi túra làdúrà yìí ṣe lè gbà àti gbọ́ ẹ nídìí kẹ́ ẹ máa ta àbẹ́là bíi pásítọ̀ àti gbọ́ ẹ nídìí kẹ́ ẹ sọ nǹkan kọ́lé àti gbọ́ èmi àtàbúrò mi àbùrọ̀ kí bá ṣì ọ̀pẹ̀lẹ́ àlóhùn náà àwọn alájá gbogbo tí bàbá ti wá so gbọ́ ni bàbá wa sì gbọ́ wọ́n sì gbọ́ wọ́n sì gbọ́ ìjọ jímọ̀ wọn kù àdìsẹ́gẹ́ bá kúndọ̀ jímọ̀ ọlọ́run kọ ìtàwọ́ yàgò fún àwọn tó wá kírun sí wọn lá àwọn àfáà súnà lọ rẹ̀rẹ̀rẹ̀ àwọn àfáà súnà àmẹ́lẹ́ àsùn etí ọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn àfáà ńlá ní bàdìrì ọ̀rọ̀ ọ̀rọ̀ fún bàbá àtìlẹ́yìn ìfẹ́ sọ́jú bá lọ ọmọdé àjùbà bá ń sọ àsọjá ni àwọn àfa ńláńlá tó ìmọ̀ bá wà ń jẹ́pẹ́ bá ní àwọn àfa wa ńláńlá ilé wọn ń sin wọn ń sin gbogbo ẹ̀yin ọmọ wọn ẹ̀bẹ̀rù ọlọ́run mo tún sọ tí bá kú ẹ náà sí nílé o ìtẹ́ni ẹ lọ sí ní sí mo lè kú ẹni ta gbogbo ẹni bá ti kọ́ wà sí ìrírí ẹ lọ́jà ẹ má sí nílé ìrìn yọ́nù sí ìdọ̀gbẹ́ ìdè ẹ lọ sí ní sàmì àwọn mùsùlùmí ẹ má sí ní sí ní kírísítẹ́nì o ìtẹ́ àwọn ọ̀tá ọlọ́run ẹ má sí ní ibẹ̀ ìtẹ́ àwọn mùsùlùmí ẹni ọlọ́run sí ní sí bàbá àtẹ̀mí ibẹ̀ la ṣe sí ọlọ́run nífẹ̀ẹ́ bàbá àtọ́lọ́ ẹ pàdé wọn lálùjá. ìyá wa mọ́ríàmù la sọ̀rọ̀ wọn débẹ̀ ẹ̀yin náà ó di bàbá lọ́la ibi ẹ bá sìláàmù dé àwọn ọmọ yín máa mọ̀ ń dùn yín lọ pẹ̀lú àṣọ lọ. táwọn ọmọ yín bá wá kóòtù Kùránì àdìsí ẹ má lò fẹ́ ẹnu o alákọ̀wé lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin wá kàwé yunifásitì ní o ẹ̀kẹ́ gbọ́ wá sí ẹ̀ tẹ́lẹ̀ súnà díẹ̀ díẹ̀ ọmọ ẹni jẹ́ pé kéwù lòun òkè tí ó tún lọ kéwù Saudi tí ó lọ kéwù ní Malaysia tí ó lọ kéwù ní Qatar tí ó lọ kéwù ní Egypt tí ó lọ kéwù ní ibòmí ní Kuwait tí ó dẹ̀ máa tẹ̀lé súnà òdodo tí èsè súnà rọ àbí súnà aláṣẹ ìlú súnà wàsàtíyà tọ́lọ̀ tànàbí wí tí ó máa pèsè sákèésì nílé ikimati wàlẹ̀mọ̀ ìdọ̀tí lásán ẹgbàá tọ́mọ yín bá sọ ara tí ìyàwó amọ́ríyàmọ̀ fi sọ oríire mo ti sọ lẹ́ẹ̀kan èyàn ò lè jẹ́ sídìkù àbí sídìkù àfikọ́ bàtà ni gbọ́ ànábì ọlọ́run tó lọ́run náà sì yọ ọgbà gbọ́ tálọ́ ọlọ́run bá náà sì yàwó amọ́díyànà wà láì ọmọ rẹ̀ jésù. àfọ àwọn inú kẹfìn wọn ní mọ́mínà tó ń bì yí mọ́mínà tó ń bì yí tani dọ̀bẹ́ rù yìí o bí ẹ̀yíṣà bí ibú nìha ó nígbàgbọ́ òdodo sí jésù pé ànábì ọlọ́run lọ́mọ mi mùsọ̀ dínkọ̀ tó ń là wò ó tún wá gbàgbọ́ lódodo ntàbùbá kiri náà ṣe pẹ̀lú tani nàbí yunà muhammadu sallallahu alaihi wa sallam. sẹ́wárà àwọn tó bá jẹ́ báyìí ipò ńlá ni lọ́dọ̀ ọlọ́run ara àwọn tí ó sì pẹ̀ ara àwọn tó máa intercede they will plead fáwọn tọrọ wọn bá já sí náà jọ̀wé ọlọ́mọdé ọ̀rẹ́ mi àti yẹn ọjọ́ àná wà wúmùhùhù sì di ọkọ̀ ọlọ́ọ̀ni ẹ̀yẹ kírísítẹ́nì ah, ọlọ́ọ̀ sì dàgbà yín lọ́ba yìí èèyàn níyà ìyá rẹ̀ gan tọ́pọ̀ ọlọ́ọ̀gbọ́ lódodo ni ọgbà nàbí tọ́lọ́ọ̀rún náà sì gbọ́ tí sàmìtì wà ayé sàlẹ̀ sàlà ó tún nígbàgbọ́ òdodo sí tọ́ba sọ ẹsẹ̀ wa ń pè Jésù lọ́lọ́ sẹ́ ẹ wá fọ́ọ̀fù gbé mọ́ ni ah. ìyá rẹ̀ gan gbàgbọ́ mọ́ òun ànàbí ọlọ́ọ̀ ìyá rẹ̀ ọ̀sọ́pọ̀ máa mi lọ́lọ́run ọ̀sọ́pọ̀ máa mi lọ́mọ ọlọ́run ẹ̀yin ṣe wá ń pè ló kọ rádaràda ẹ̀ wá ronú ni ẹ fọ́ fún gbé mu ni. ọlọ́run ní ká lẹ́yà kù lálẹ́ tán àì ìyàtà jáde ìlàtẹ́gbíyà ti bì. ṣé àwọn méjèèjì náà àwọn jẹun o jẹ̀mọ́ àti la ni wọ́n ń ṣe wọ́n ń jẹun kàṣáìrì náà sí gẹ́gẹ́ bá yòókù náà ṣe ń jẹun wọ́n wó ata wọ́n ń jẹja wọ́n ń jẹran wọ́n ń mọmi àti gbogbo ń tà ń ṣe. àáfàá ní tọ́ba wá rí bẹ́ẹ̀ ó ń dúró káyífà nù bá ń ṣìnà láwùmọ̀lá àyà ẹ wòye sí bèbè ọlọ́run ṣe ara mú ọ̀rọ̀ ìwá láti jẹta tí mo ti ń tú àwọn àyà ìlú lọ́rọ̀ àdàbí ìsà ọlọ́ọ̀ni ẹ̀wòye sí kẹ́yìfà ló bá yínú láwùmọ̀lá àyà àwa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ wa àwọn àmì wa àwọn àyà wa fáwọn jù àti nàṣàárà wọn àtún gbọ́ náà wọ́n ń pe ọlọ́run ọba nírọ́ ni. súnmọ́ńdù anáhàyò fakún tó ti bá a ṣe ṣàlàyé tó tó clear pé jésù èso ọlọ́run kì í sọmọ ọlọ́run kì í ṣe mẹ́ta lọ́kan bàbá lásán ni ò ní ó níyà ìyá rẹ̀ ń jẹun òun náà ń jẹun ìyá rẹ̀ gbàgbọ́ pé ẹrú ọlọ́run ni ànábì ọlọ́run ni kí wàá lórí ìbú tí yín tẹ̀ ń pè lọ́lọ́ àtọmọ ọlọ́run. ọlọ́run ní bá a ṣe wá ṣàlàyé ìtúwò wọn tó ń pàwọ́ ọlọ́run nírọ̀ ni. àṣẹ̀fún bá dà áńdàlùbáyàn wàlúwùdú gbogbo bá a ṣe ṣàlàyé ọ̀rọ̀ tó fojú hàn yìí ẹ̀ torí ibi táwọn èèyàn yìí ń lọ ni ibo wọn lọ lọ abu wọn mínà dọ̀là abu ibi àná náà wọn tún ń lọ jẹ́mọ̀ sẹ́rẹ́ àrùn tí mo dé ẹjá sọ alhamdulillah wàláì ẹja sọ dodo fúnra wa sẹ́ẹ̀rí àwákẹ́dùpẹ́ ní bọ́lọ̀ fi àmà náà wàláì pásítọ̀ mi ó tún rí àwa sí pé àwọn tí ń forí àwọn ẹni àná àwọn ẹni tí wọ́n ká forí kanlẹ̀ kò gbéni déjọba ọ̀run ká lọ sí mọ́kà ká lọ náwó bí ẹlẹ́dà kò gbéni déjọba ọ̀run ká máa gbà àwẹ̀ nínú oṣù Ramadan kò gbéni déjọba ọ̀run ká máa lo ìjáàb kò gbéni déjọba ọ̀run kí wá ni tó gbéni déjọba ọ̀run àfi ká gba Jésù ní Olúwa àti ìlẹ́mìí ẹ̀ ní tí ń sọ jáde ṣùgbọ́n ẹjọ́ tó bá wọ́n ah pàlá ayé ò lè ṣe padà àánú wọn máa ń ṣe mí ah, jẹ́mọ́ ẹ̀jẹ̀ asọ́ alhamdulilayi alhamdulilayi ilẹ̀ di àdá náà tọ́lọ̀ ọba lọ sàánú tiwa náà ah, àwa náà máa rí àwọn míì sì páwọn lẹ́ni àrùn ṣùgbọ́n ìtawà dúró lé lórí even pẹ̀lú làákàyọ̀ ọpọlọ àwa lẹ́ni ọ̀nà àwọn lẹ́ni àná sórí ìmí inú wọn tó bá lè farabalẹ̀ irú àwọn tó yẹ kán bá farabalẹ̀ fún bí lẹ́tọ̀ dr dawuda mọ́ alága lẹ́tọ̀ malam yusuf akadi àtàwọn tó máa ń serú lẹ́tọ̀ báìbù yẹn ìmí nǹkan tó bá farabalẹ̀ wà lẹ́yìn ọgbà islam ṣùgbọ́n ẹ ṣáṣá lè hàmdùlì láì tálọ́mọ wá àṣìṣe tánà bíi wa muhammad jama ẹ̀ dáhùn sáà rẹ̀ tó lè sọ wá sí lánàá bíi wa muhammad abdullahi sọgbà islam sábùláàbí gbà sẹ́wọ̀n pé abúláàbí òun náà sì ń rò pójú ọ̀nà òun lọ́dà ijó tó fẹ́ gbà wọ́n àtẹ́rígá àmì láti àbí ìka ọ̀fẹ́ kò lójú lànà bàbá rẹ̀ àwọn tí ẹwúrú ọmọ talọ́lọ́ àbí kí ló kẹ́ ọ náà mùsùlùmí tẹ́lẹ̀ ọba fògádà kọ́lọ́wọ́ dá padà sínú Islam lọ́ba ń sọ kó bóra jà ládàradà rédèrèdè ránran irú ẹ̀ náà ní ìsìn ìlànà ẹbọ ó lè rò kò ju ọ̀nà lòun wà ìmí ìlú wọn dẹ̀mọ̀ kò ju ọ̀nà àánú làwọn wà ṣùgbọ́n torí kí búrẹ́dì ò lè ṣe kíni o ó lè pọ́n ìmí ìlú wọn wà láyọ̀ ọmọ kò ju ọ̀nà àánú làwọn wà ṣùgbọ́n àá ti gbọ́ ojú ọ̀nà dájú ẹ̀dá wa náà tó dúpẹ́ bí wọ́n bí wa nù Islam irú mi náà tó bí mi lánàá Jésù bóyá bí ìṣe ṣe wá àṣìkí lánàá Jésù rèé that the praise and let Jesus hallelujah hallelujah èèwẹ̀ èèwẹ̀ wíwá náà ti yọ bẹ́ẹ̀ tó yọ kùtù báyìí lọ ẹ̀sẹ̀ mi mọ̀ gba àdá mẹ́wàá ọlọ́run dúpẹ́ tí ì sínú àwọn jàmáà àdá mẹ́wàá o mọ bẹ́ẹ̀ yìí náà dúpẹ́ bẹ́ẹ̀ sínú jàmáà alátẹ̀wọ́ ẹ̀jẹ̀ asálẹ̀ abdullahi ọlọ́run ọ̀rọ̀ wa wà tí ìtọ̀pẹ́ ọlọ́run abiyọ́ ni àsìkò gbígbàdúrà rẹ̀ ìfọ̀rùn tó wọ̀ Ramadan nine fourteen forty seven ọlọ́run àbíọ́ jẹ́ ká parí ọ̀rọ̀ wa sínú Firdaus gbogbo ẹ̀yin ọmọ ìyá tá a jọ bẹ mọ́sálásí rọ̀lẹ́ ìmọ̀lẹ̀ òdodo ìsìláàmù àti súnà ọlọ́run fi sínú ayé wa àwọn ọmọ ìyá wa táwọn olóòtú gbọ́dọ̀ náà tó wà láwọn dáadáa mi ọlọ́run fi ìsìláàmù lórí mọ̀jà kú ńlá ní ẹ̀bù ẹja máa lọ. ọlọ́ọ̀ni pẹ̀lú gbogbo àlàyé tá a wá ṣe yìí ń gúrú káífà ló bá nù ẹ wo bá a ṣe ṣàlàyé ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba fún wọn tó fojú wọn kedere àná wọn tó pe ọba nírọ̀ ni ọlọ́run mọ́jà wọ̀ ẹ wá jẹ́ á parí. ọlọ́run ní kúlá tábùdú náà mi dún ní láàyè má láyé múlíkù làkún dọ́rọ́ wà lánàá fa ọlọ́run tó fẹ́ gbé láàka ìwà ṣiṣẹ́ ilé ànábì àsálàm sọ fún wọn pé àtàbùdú náà mi dún ní là sẹ́ẹ̀mọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ fẹ́ máa sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run nígbà ẹ bá ṣe lọ́ọ̀ tán ẹ tún sí òkè ìbàdàn àárín yìí náà báwọn kan nú àwọn gùláàtù sòfì yà àwọn aláṣejù nínú àwọn ilé sòfì tí wọ́n ṣe ṣe Ibrahim Niyas àbọ̀ ṣe Muhammad Tijani àbí wọ́n sọ ṣe ògùlálà àbí wọ́n ṣe àwọn sùúrù wọn gbogbo ẹ̀yin tẹ́yin náà ń ṣe àwọn rádaràda yìí náà ọ̀rọ̀ tí yín náà ó burú Ọlọ́run èèyàn fẹ́ ṣàdúrà ó ń gbé mọ́tò ṣe Ibrahim Niyas síwájú sẹ́sẹ́ Ibrahim yà sí ní ọgbàdúrà rẹ̀ pé bàbá ń bàbá ń sùn lọ wọ́n á máa wo òun máa gbé fọ́tò sí Ibrahim yà sí sí Ibrahim yà sí ọ̀dà rọ̀bàsì ìmọ̀ ewé láwà ní eléyìí ó ti fárun bàtà yóò sọ ní kodoro ọjọ́ sí Ibrahim yà sí ọwọ́ fọ́tò sí Ibrahim bàbá ni yà bàbá ni yà sí bàbá ni yà sí ọwọ́ àfi bàbá ni yà sí ìwọ náà dé lẹ́bọ̀ọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ sọ̀rọ̀ Christian mo ti wà nínú commercial vehicle rí lọ́nà amúlòkó ìkànnù àwọn aláṣẹ ju sofia báwọnú mọ́tò wọn à sọ fún mi o ọlọ́run fún mi lójú ọlọ́run tí màá kú mọ́ gbà ríran mi o mọ́ gbójú mi o mọ́ gbètì mi o mọ́ gbọ́ mi o mọ́ gbà kankan ní oríkèérí àti gbogbo wa níbi wàláì mo fẹ́ tí mi gan mo fojú mi rí jalabi àwa ìtì bísí Sheikh Ibrahim Niyas bísí Sheikh Ibrahim tó fi wọnú mọ́tò tó yíjó kù ṣírìkù fàyínà bísímìlá fàyínà símìlá subhanallah bísí ṣẹlẹ̀ rẹ̀ níyàtì níyàtì àà sáàdà àgùntàn rà ní ṣírìkù mú mi wà láì wọn àsọ fún mi mo wà ń bẹ̀ ni mo ṣáájú ẹ̀ wọlé bísí ṣẹlẹ̀ rẹ̀ níyàtì yàrá bí àwọn ìtìlọ́wọ́ wòlíì ọlọ́run ló gbé onímọ̀ pé ni o ìlú mọ̀ràn kà aláìmọ̀kà bàbá ní ìyá àsìn ọ̀ràn kó o òun ṣe nǹkan ìwọ ló ń lo ṣíríkùlì màhábà tá a sọ lánàá ẹbọ níbi ìfẹ́ sọ fún wọn nìrí ànábì sọ fún gbogbo wọn àtàbùdú náà lè má kò ń dọ̀rọ̀ wà lánàá fà á ń tẹ́ fẹ́ máa ìtí ò lágbára àti fi ìnira kàn yín àbí láti ṣe yín láǹfààní. Demos ẹ báyà yìí ẹgbẹ́ mú kọ̀ òkè Ìbàdàn mẹ́bàdàn tí wàá bì àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí náà gan àwọn àgùntàn Ìbàdàn àwọn eléyìí sáàgùntàn Ísírẹ́lì àwọn mùsù Ìbàdàn àwọn ajá olóńgbò ẹlẹ́dẹ̀ Ìbàdàn àwọn kan lọ sí òkè níjọ́ tán ti wá ń sìn òkè ìbàdàn fún wọn lágolo ráìsì kan rí àfa ráìsì ti jẹ̀nà jù ọ̀rọ̀ jò fún wọn rí kò fún wọn lápẹ́bù rí ọmọ wọn tára rẹ̀ ọ̀yà kò fún lálàáfíà gbogbo ń tẹ̀ ń sìn tí ò lè fara niyín tí ò lè ṣe yín láǹfààní kálukú wa ń pariwo òfò kíní kan ìjọba kíní ìjọba gbọ́ àríjẹ lọ́ọ̀tẹ́ Tinubu lẹ tún lílẹ̀ sí àtúnmọ̀ ètí ń bọ̀ àáfà ọ̀yẹ́ kẹ́ ẹ máa pariwo irú ẹ̀yìn tẹ́ wà ń bàdàn òkè Ìbàdàn lẹ́ni oṣù kan rọrùn fún yín ṣùgbọ́n alhamdulilayi àbí Ọlọ́run ti sànú wá bàdàn òkè Ìbàdàn gan tí ẹ ti padà tìbọ́n Ìbàdàn lèmi oríjínà ọmọ Ìbàdàn lèmi Rashid Ashik ọmọ ìbàdàn lẹ́yìn sẹ́ẹ̀bà wọn bókè ìbàdàn àti dínkù bá wọn òkè ìbàdàn gan ṣùtá ti ṣe ọ̀rọ̀ àwọn tí ó sì mọ́ ìdí òjá èèyàn ó sì òpin sí méjì number one civilization number two spiritual awareness jọ bóò lè yóò sì lọ yunifásitì yunifásitì ti pọ̀ jù ssc ò dà tọ́wọ́ sọ fún mi pé òkè. Okay ìní ọ̀jẹ̀ kí sọ̀rọ̀ mi ó bí ya òkè ni ó fún mi lọ́mọ ká sọ̀rọ̀ tó lọ nc nd hnd degree ọwọ́ àṣẹ máa sa ọ̀sẹ̀ kéèké tó wà ń lo òkè ìbàdàn ó yẹ ká wá àdá tó mú ká sa orí ẹ̀ ní ọpọlọ rẹ̀ já ìyẹ̀wò náà ṣe sọpọlọ náà ló fi kàwé tó fi ní kí ní ó dàbí ẹ pé ọpọlọ rẹ̀ ìkọ́ fọ́ ọpọlọ mi lọ́wọ́ rẹ̀ torí báwọn èèyàn ti ń kàwé ojú wọn ńlá civilization dé pé ìmìmọ̀ àlọ́mọ yílẹ̀ bí òkè sọ wá rí ẹlòmíì tó wá jẹ́ pòfẹ́sọ ó tún bọ̀ pẹ̀lú pòfẹ́sọ́ṣìp ó tún nígbàgbọ́ ní òkè Ìbàdàn èyí tọ́lọ̀ fi wá láwà lójú Islam àwa ti mọ̀ pé aráàmù ní ká sí nǹkan mẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run ìyẹn làwa ò ṣe bá wọn lọ síbi òkè Ìbàdàn mọ́ á Ọlọ́run adúgbẹ́ lọ́dọ̀ rẹ o Ọlọ́run adúgbẹ́ já kú mùsùlùmí òdodo Ọlọ́run ní ọ̀wá sọ fún wọn ṣé wọ́n máa jọ́sìn fún máa láyámílíkù làkún dọ́rọ́ wà lánà fà á etí ò lè àwọ̀ ọ̀dùn yín ní ìgbà kò lè fún yín ní owó kò lè fún yín lọ́mọ kò lè fún yín lómi kò lè fún yín sólà kò fún yín látẹ́gùn kò fún yín láńdrẹ́d fò fún yín láptọ́pù USB cord kò lè fún yín sẹ́yìn báwọn èèyàn gbọ́ òkè lásán tọ́jẹ́ pé irú ìbéèrè ṣe ìpẹ̀lẹ̀ jẹ gọ́vnà Ọ̀yọ́ state wọn à ní dìbò fún tí n bá jẹ gọ́vnà ara tí màá ṣe ni pé ẹ lọ wó òkè Ìbàdàn àákè ara wa bọ ẹ plan kan ni pé títì fẹ́ gbàgbẹ́ wọn àbí ọba bíríìjì kan fẹ́ gbàgbẹ́ gbogbo ẹ̀ láwòrán ìṣèjì òdìsókè Ìbàdàn òkè sáré Ọ̀ṣun Òṣogbo omi táwọn èèyàn fi yàgbẹ́ tán fi ń tábà tán fi ń fọ mọ́tò tán fi ń fọ bàtà àwọn kan wá ń sìn ká wá sẹ̀yìn tẹ̀sí Jésù àbẹ́yìn tẹ̀sí ṣe Ibrahim Niyas ọlọ́ọ̀ni gbogbo yín ẹ̀gbọ́ wallahu as-sami'ul 'alim dájúdájú ọlọ́run ọba wa ọba tọ́jẹ́ pọ́ gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń sin lọ́wọ́ tẹ́ ń ṣàdúrà tẹ́ ń tọrọ oore ọlọ́run ọba gbọ́ yín yàtọ̀ sí yòó àlàálí ọlọ́run ọba wa ọba tó nímọ̀ tọrọ gbogbo kan ìdí tá a gùn sínú àyà seventy six lálejò kí n tó wá randolph nísìnyí bíi méjì sí mẹ́ta sẹ́yìn àyà bá tú yìí àyà tù tàwọn yìí ìjàmbá kí n mọ̀ pé àyàtù tawhid wal-iman wal-aqida ara bí táwa mùsùlùmí ti ní problem ìmánì wa wí ọlẹ̀ àwọn kan wá wọlé sí wa lára ọ̀nà kan wá ń gbà mo ń sọ́dọ̀ ní ṣúdẹ́ǹtì lọ́pọ̀lọpọ̀ yín bí ẹ màrí my dear brothers sister in Islam gidi ni ẹ fẹ́ o ọ̀nà ibi tó ń gbà wọlé obìnrin jẹ́ kan bẹ̀ ọ́ women they are flexible minded ẹ̀rì nǹkan tí ò tó nǹkan obìnrin ó ti máa sàn fún wọ́n ń gba ọ̀dọ́ obìnrin wọlé tó bá ti lè rí ìyàwó yín mú pé Jésù lolúwa Jésù lọmọ Ọlọ́run Jésù lolùgbàlà Jésù ló ń lajú afọ́jú Jésù ló ń jí òkú jésù ló mú àrọ lára dá irọ́ ni gbogbo tó ń sọ wọn nígbà táwọn bíi ìsáwà láyé ó ṣiṣẹ́ ìyanu ṣùgbọ́n ṣẹ́ ìyanu tó fi pè èèyàn lọ sínú islam wàláì mùsùlùmí ni jésù kìí ṣe christian inú báyìí gan alékánmú bíi christianity wà àwọn àríwó wà dọ̀là ibi tí islam wà àwa mọ̀ inna dina inda Allahi al-islam Quran chapter 3 verse 19, ọlọ́run dájúdájú yìí ti ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ mi lọ́ọ̀yì Islam a ní ẹ̀mọ́ wá fún wa ilẹ̀ dínà ẹ̀ńdà lọ́ọ̀yì àlè Christianity àbí gan lẹ́tì ẹ̀gbẹ́ wọn rí wà máa yẹ ìrọ̀ ní Islam dínà ọlọ́run lẹ́yìn tó bá lọ ṣe Christianity ẹ̀ ń bá ẹ ń bá lọ ṣe traditional religion ẹ ń bá lọ ṣe nǹkan míì yàtọ̀ sí Islam wàhálà yòókù bá làmì ni o àmì ìgbà lọ́wọ́ rẹ̀ wàhùwà fi làáfíà ti mìíràn lókọ̀ ṣeré tọ́ba di lọ́rùn wàhálà Yusuf ẹ̀wọ̀n tọ́lọ̀ ọlọ́run sọ pé wàhùwà fi dùnìyà mìíràn kàás ọlọ́run sọ bẹ́ẹ̀ àṣẹ tó bá ṣe christianity ó lè lówó láyé ó lè ní private jet méjì ní pásọ̀ nìkan ìkan fún Nigeria mission ìkan fún Africa mission nínú ọ̀rọ̀ mi ìkan fún Africa mission Nigeria inclusive ìkan fún world mission Turkey Ghana India Canada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. US UK Maryland irọ́ náà ni o iná spread ìjù ẹ wá kí n sọ kankan fún wàláì olórí igun ní ọ̀pọ̀ jù lórí igun wọn ṣèbí mosque láwàá yìí ṣé wọn bá muslim student ní city rí ẹ dá mi lónìí ẹ̀yin tẹwàá bí ìgbọ̀n fẹ́ wọ twenty percent muslim wà bí dáadáa ẹ̀wọ̀n ten percent níbo làwọn náìtì lọ. nínú ẹ̀yin tẹ́ ẹ tó wà bí ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ jáàjì bẹ́ẹ̀ lómi gan dọ́gbọ́n jáàjì fóònù ọwọ́ àrògbé òbí mọ́ dọ́gbọ́n jáàjì inú ọmọ kékeré kan gbọ́ wá sí ṣùgbọ́n wọ́n tó ń jáàjì tó tún gbọ́ wá sí o tó sórí rẹ̀ ọwọ́ kó wà mọ́sálásí o ò nílé bóbe lọ́wọ́ o ò nílé kíìsì obìnrin o ò nílé máa ṣe wèrè o ò ní lógò wèrè ò nílé wá ṣe ó tún sórí ire níbi o ti wá tẹ fóònù ó tún mọ́dọ́ gbọ́ngbọ́ jésù èso lọ jésù èso ọmọ lọ àlìjẹ̀lì sùnmọ́ àwọ̀ ẹni tó jókòó fẹ́ láwọn olóríire là ń yẹ́ ṣe àbàdà òun náà tún lẹ́ sórí ibú láìláì ìwọ náà ti jókòó láwọn olóríire ìwọ náà congratulations àwọn oní àtẹ́wọ́ yìí wọ́n ń gbára àwọn obìnrin wọlé ẹ̀yin brothers ẹ jẹ́ kórí yín ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers tá a máa ń lọ sí wáàsí fún láwọn tertiary institutions nígbà abára wọn kan nù wọn lẹ́yìn ọdún márùn-ún mẹ́fà èèyàn wà rí gbéyàwó tí wọ́n fẹ́ ah, ẹwà lásán náà wò àbólé ó gbé àbọ̀jọ́ wọn olówó they are not compatible alukafa amafuda compatibility is missing mo rẹ̀ yín brothers ẹ̀fẹ́ sister yìí ẹ̀yin sísà mi bẹ́ẹ̀ wà lẹ́yìn ee ọlọ́run níjọ́rọ̀ yẹn dàrú látàyé ẹ̀yin náà ń fẹ́ bọ́dà gidi wọ́n torí pé dádì rẹ̀ bìlọ́níà lójú ọ̀ràn wálé síìtì dandan ìwọ náà gbọ́dọ̀ fẹ́ ọmọ bìlọ́níà tó bá jẹ́ ọmọ ọ̀ndrẹ́díníà èyí tó sọ mi lọ ní àwọ kí gbogbo jẹ́ àmọ́ èyí sọ táwùsàn ní àwọ ọmọ kí gbogbo ọ̀ndrẹ́díníà ah, gẹ́gbọ́dù kọ́bọ́ ní tọ́bájọ́ máa kọ́ bọ́ ní àní ṣèbí dáàdi tiẹ̀ lówó lọ ẹ̀fọ́ yẹn pàwá rẹ̀ ìwọ àti ẹ̀ ọ̀dọ̀ wa wà lùjàn náà ayé yóò tọ́ wa rọ. gbogbo ń tà ń sọ láti yẹta yìí àwọn èèyàn ẹ wá lọ́wọ́ àṣẹ àwọn olóṣèlú wa àtọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó lọ lánàá ẹ lọ wo south west wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń dépò tó ga bẹ́ẹ̀ mọ̀ gbó kọ ìyàwó wọn Christians kí ni ìyàwó wọn jàmá gọ́vnà ṣéètì kan yóò lóun jẹ́ mùsùlùmí ìyàwó rẹ̀ alátìmọ́ president country kan òun lóun jẹ́ mùsùlùmí ìyàwó ẹ̀ rìndì ẹ lọ wò náà ẹ̀yin ọmọ ìyá yìí náà ẹ̀yin náà ẹ mọ jọrọ ní orí bá mùsùlùmí dáadáa ní ẹ fẹ́ ọ̀rọ̀ yóò lè lójútu bákan náà from time to time ẹja máa gbọ́ wáàsí ìmánì enough wáàsí kọ́mẹ́dì enough kí mo pè é báàsì tẹ́ máa wá jó tẹ́ máa ṣe dandan dín ní ìsìn ẹ̀tẹ́ bá ti gbọ́ wáàsí tawhid ẹ̀ ní ilé jọyìn ẹ̀kọ́ ti sìn mùsùlùmí gidi ìjọyìn rẹ̀ ẹ̀ ní ilé máa ṣe yahoo kẹ́ ẹ máa wá oògùn kí ẹ fẹ́ bì lọ tọ́ bá mọ̀ ṣe yahoo tó lówó lọ́wọ́ ó ṣòpin nu kádàrá rẹ̀ wà lówó lọ tọ́ ọba ṣe ìyàwó wà lówó àwọn ìdíyí ni ẹ tún ṣe ẹ gbà kọ́kàn oṣù lọ́lọ́run ànábì àsálàmù jù sí ọlọ́run ẹni má gbọ́nù màláìkà ẹni má gbọ́nù àwọn ìtura ẹni má gbọ́nù àwọn òjíṣẹ́ ẹni má gbọ́nù ọjọ́ ọ̀kan ẹni má gbọ́nù kádàrá àwọn mọ̀sáìlú àkọ́díyà àwọn tọ́jú ọmọ yìí máa ń ní ẹni má gbọ́nù ẹ gbára lọ́lọ́run ẹ gbà pé gbogbo àwọn ànábí ọlọ́run ọmọ àyà ni wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n yé sọ ọlọ́run wọ́n yé sọ ọmọ ọlọ́run ẹrú ọlọ́run ni wọ́n òjìṣẹ́ ọlọ́run ni wọ́n tẹ́ ẹ bá ti gba gbogbo eléyìí gbọ́ sórí ibi ayé àtọ̀run gbogbo bí a bá ti wá sẹ̀ ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti lóun ó forí jìn wá òun ọ̀dẹ̀ fún wa ọlọ́run tẹ wá ń fi ayé àtọ̀run subhanaka ibi tá ti parí ìwọ̀nba ayé àtàlẹ́ tún nìyẹn ọlọ́run jẹ́ wúlò fún wa ju àti sọ́lọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh